والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أهل الله الحمد لله رب العالمين adúpẹ́ fún ọlọ́run àsẹ̀yìn fún anabuwa Muhammad alekun kí ọlọ́run alekun kí ọlọ́run ọlọ́run bá wa mú bá nẹ́bì gbogbo àwa tí a wà lórí pílátífọ́ọ̀mù yìí náà àti àwa tí ẹ̀ ń wò ọlọ́run dákun àbíọ́ ìkẹta tọrọ fànẹ́bí àṣẹ́kùbọ̀ rẹ̀ mọ́sàpín kárí ẹnu kọ̀ọ̀kan wá ọ̀làlá ilaha illallah. ní èní a wà ní court níbi tí ìgbẹ́jọ́ alájà kaula tí wọ́n pe arákùnrin saheed shitu sí ibẹ̀ la wà báyìí gẹ́gẹ́ bí ìṣe wa a ní àǹfààní láti béèrè lọ́wọ́ ìyá wa alhaja wa kàfílà kaula adáhàláwò hayataha kí wọ́n bá wa ṣàlàyé kí ni ilé ẹjọ́ wí kí là bá bọ̀ ilé ẹjọ́ lónìí alájà ẹ sálámù sí gbogbo ilé ẹ dárúkọ yín kẹsì fún wa ní àbọ̀ nípa ẹ bá bọ̀ lẹ́ni. asalaamu alaykum wa rahmatulah. wa alaykum salaam. orúkọ mi ni alhaja kafila ahmed rufai láti ìlú ìbàdàn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí alájà kaula. Masha ní àkọ́kọ́ náà a kí ọba tí ó tún fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa tí a tún fi pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà mo kí gbogbo ẹ̀yin èèyàn pé ẹ kú ilé ọlọ́run ọba àlekè ọlá yóò máa jẹ́ ká máa fi ìdùnnú pàdé yóò sì máa fi dáadáa kárí wa ẹ má bínú pé mi ní opportunity láti pàdé wa ní last week nítorí pé mo wà ní umura ni kí ọlọ́run kó jọ kó jẹ́ kí a mọ̀ ṣe àṣeyọrí ìdùnnú. ní ẹ̀ní òun náà ni wọ́n tún fi ìpàdé èmi àti Saheed Shittu sí ìyẹn ní Ìlọrin níbí ìyẹn ní high court ní Ìlọrin níbí ní upper area court ní Ìlọrin níbí àmọ́ gẹ́gẹ́ bí ìṣe ẹni tí ọlọ́run ní kọ́rọ̀ ò kàn kò tó wá sí kóòtù lénìí léyìí tó jẹ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukur'an tó sọ pé la'natullahi ala al-kadhibin Masha Allah kí ọlọ́run kó jọ kó má ṣe wá lẹ́ni tó máa làánà irú ìròyìn tí wọ́n ń sọ láti ọjọ́ sẹ́yìn wá òun náà ni wọ́n tún sọ lénìí nígbà tí ọ̀rọ̀ kàn wá ní kóòtù lénìí ìgbà tí wọ́n pe èmi tí mo jẹ́ complainant tí mo jáde ìgbà tí wọ́n pe defendants ìyẹn kò jáde o lọ́ọ̀yà rẹ̀ ló dìde lọ́ọ̀yà rẹ̀ sì sọ pé ó ní pé kò ní àlàáfíà rárá wípé hmm. ó wà nílé àìsàn wípé àìsàn yẹn dẹ̀ critical gan wípé ó ní ò jẹ́ kí ó appear ní kóòtù lénìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí lọ́ọ̀yà rẹ̀ máa sọ ní gbogbo ìgbà mo sì rántí wípé àwọn tí olúwa ọba àlekè ọlá kí wọ́n máa bẹ lórí àga ọlọ́run ọba fún wọn ní hikma ẹ rí i pé fúnra ọlọ́run ló sọ nù alukur'an ó ní wa man lam yahkum anzalallah fa ulaika umul khashirun ẹ torí ẹ ló jẹ́ kí àwọn jọ́ọ̀jì yẹn wọ́n wá di dẹnu ọ̀rọ̀ kọ́ agbẹjọ́rò ẹ̀ pé ó torí pé nǹkan tó sọ tó lòun mú wá òun ni pé àkọ́kọ́ náà òun ti pè mí lẹ́jọ́ pé òun pè mí náà lẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé òun ti appeal lórí ẹjọ́ tí mo pe Saheed Shittu àwọn adájọ́ wa béèrè pé kí ló appeal lórí lórí kíni wọ́n ní àkọ́kọ́ lórí ẹjọ́ tó ní òun ṣe pẹ̀lú criminal in case ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ìgbẹ́jọ́ ti wáyé ló fi àpíìlì ni àbí gbogbo kí ohun tó bá ti lè jẹ́ hanky panky things yóò mọ ọ̀rọ̀ ó mọ contradict ara wọn náà ni so bóyá òun ló fà á tí ọ̀rọ̀ fi ń contradict ara wọn. bí àwọn èèyàn ṣe mọ̀ pé dandan ni fún gbogbo wọn láti lè mọ protect ara wọn kọ́lọ́n kó jọ kó má jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan sì ṣe gbogbo kí ohun tó bá ti lè jẹ mọ́. Mm -hmm ẹ̀yìn kaza, tó bá ti lè jẹ mọ́ kazibu kazibu wọn ò mọ̀ pera wọn sákèsí nítorí kí gbogbo wọn mọ̀ bá ṣubú a lè rí wọn bú ọlọ́run ní jẹ́ kẹ́nìkan kan ṣubú ọlọ́run sì jẹ́ kí gbogbo wọn ga lórí field tí wọ́n wà àmọ́ èyí tí mo ń láti sọ̀rọ̀ fún ẹ̀yin aráàlú sí láàrin ìṣẹ́jú díẹ̀ ò ní pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹni ọlọ́run ẹ túbọ̀ bá wa pọ̀ ládùúà kí ẹ máa bá wa bẹ ọlọ́run kí Saheed Shittu kó yọjú kó ronú pé integrity wà very essential nínú ayé ó ṣe pàtàkì kéèyàn ní ọmọlúàbí ẹ gbogbo nkíhun tí ọba àríkọ jẹ èèyàn ni wá ọlọ́run mọ̀ ṣe wá ní aláburú kò dẹ̀ sí nǹkan náà bó ti wulẹ̀ kó lé tó tí ò ní ní solution bí wọ́n bá fi allegation kan yàn bí allegation yẹn ti wulẹ̀ kó lágbára tó wàláhì tàlẹ́ èèyàn dáhùn lápèjúwe nísìnyí ó pe èmi náà lẹ́jọ́ síbí mo ti ní lẹ́mìí pé màá dá àwọn ẹjọ́ yẹn àmótú mo tún wà very surprised nígbà tán ní o tún ti withdraw ẹjọ́ yẹn wípé ah, ah, ó yà mí lẹ́nu ó pè mí lẹ́jọ́ tí ẹ̀ sì jẹ́ wá wọ́n lé ojú ẹsẹ̀ náà ni lọ́ọ̀yà rẹ̀ òun ló tún ti padà withdraw ẹjọ́ yẹn nítorí pé àwọn àgbàlagbà wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá ń kọrin bórin náà bá dùn ẹni tí ń kọrin náà fetí ara rẹ̀ gbọ́ orin yẹn ọlọ́run kó jọ kó mọ̀ ṣe wá láburú ọ̀rọ̀ kan tó bá ti lè jẹ́ òdodo àwọn alárúbá wọn ní alhaqqu bilhaq ntó bá ti lè jẹ́ òdodo òdodo náà ni ó máa jẹ́ orí òdodo náà òun náà lòdodo máa wà ọ̀rọ̀ yìí ò le rárá iye ọ̀rọ̀ mẹ́ta péré ni alákọ̀ọ́kọ́ ìwọ àtàwọn èèyàn kan ẹ jọ pawọ́pọ̀ láti ṣe mí láburú láti bà mí lórúkọ jẹ́ ìwọ ká ìrẹ́ náà òun ló sọ pé mo lọ sí àgbèrè làbújá òun ní ẹlẹ́ẹ̀kejì ó dẹ̀ sọ síta tí gbogbo ayé gbọ́ wípé o ní mo lọ ságbèrè níbo ni mo ti ṣe àsìkò wo ni ta ni mo bá ṣe ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé olúwọba àlékè ọlá àánú rẹ̀ ló fi yọ̀ǹda àwọn ọmọ fún mi àwọn tó dúró dúró nínú wọn àwọn tó padà padà nínú wọn ọlọ́run kójú àwọn tó dúró yìí náà ọlọ́run mọ̀ ṣe wọn lábìkú yóò ó sì sọ pé gbogbo àwọn ọmọ méjèèjì yẹn ó ní mo lọ ra wọn ni very simple ẹnu kò kàn wá kó wá sọ fún wa ibi tí a ti ra àwọn ọmọ yẹn ọlọ́run dẹ̀ tún ti kẹ́ ọ program tó ń ṣe kan yìí ó tún ti ní ẹlẹ́rìí tó sọ pé ọmọ nìkan làwọn kan máa ń rí àwọn kì í ròyìn mú ẹlẹ́rìí yẹn náà wá ọlọ́run ti ṣe ó tún ti rí ẹlẹ́rìí mú ẹlẹ́rìí yẹn náà wá sí court ẹ wá ṣàlàyé bóyá mo wà nínú àwọn tí ó máa ń ṣó oyún lórí social media tí ó pè é dákun ẹ wò mí o ẹ rí mi o ìbímọ níjọba yìí o bóyá òun ti kò yé mi torí ẹ̀ náà ló ṣe need kó wá sí court láti wá ṣàlàyé láti wá sọ fún gbogbo ayé láti wá explain àwọn bí nǹkan yẹn ṣe rí ọlọ́run ọba àlékè ọlá innahu huwal ghafurur rahim ọba aláforíjì lọ́lọ́run àwọn ọmọ ènìyàn náà kò sí ẹnìkan tó dàbí ẹni kó le tó bá yọjú sí court tó bá yẹ pé n tó gbà náà ni pé à ah, ok o àṣìṣe ni o ah kí ló dé àmọ́ tó bá yẹ pé n tó dúró lé náà ni pé òdodo lọ sọ wà ṣàlàyé fún gbogbo ayé gbogbo àwọn tó request fún náà gbogbo ẹ̀ náà ni ó wáyé gẹ́gẹ́ bí olódodo tó jẹ́ nítorí ìdí náà mo fi àsìkò yìí mo tún fi kí gbogbo ẹ̀yin èèyàn léyìí tó sì jẹ́ wípé mo kàn fẹ́ fàsìkò yìí ṣàlàyé fún ẹ̀yin èèyàn pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin tó bá jẹ́ pé ọlọ́run fún ní opportunity tó lọ́run tí wá kádàrá kẹ́ẹ̀fẹ́ obìnrin bóyá tó níbi low voice tí kì í sábà sọ̀rọ̀ ẹ má máa lu opportunity tẹ́ ẹ ní láti máa jàǹbá obìnrin láti máa ṣàbòsí fóbìnrin láti máa ṣàbúrú sófóbìnrin láti ní lẹ́mìí pé ẹ fẹ́ mú ẹ̀mí obìnrin nílẹ̀ irú rẹ̀ ni nǹkan tí ó ṣẹlẹ̀ yìí nítorí pé olúwa kádàrá kí n nífẹ̀ẹ́ sí bàbá ọmọ bàbá ọmọ mi tẹ́lẹ̀ rí tí mo bí àwọn ọmọ yẹn fún ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu ó ní pé ní ọjọ́ tó fẹ́ kúrò lọ́dọ̀ mi kódà tó jẹ́ pé ó owó tó tóbi tó lóun fẹ́ fi wọ plane lọ sí Amẹ́ríkà èmi àti ẹ̀ láwọ́kọ́jọ lọ sí US fíza àwọn ọmọ mi ló fi gba fíza fíza àwọn ọmọ mi fíza mi àti tàwọn ọmọ mi òun ló gbà tó lọ nítorí pé wọ́n ti sọ fún àti ní UK embassy àti ní US embassy wípé ó desperate àwọn ò ní fún ní visa àmọ́ nítorí orúkọ iléeṣẹ́ mi mi gba invitation lọ́wọ́ anybody my company name ò ní àwọn embassy fi grant mi ní both UK visa and America visa bí mo ṣe wá gba visa America yẹn ó wá gbọ́ nítorí pé àwọn èèyàn ní láti gbọ́ díẹ̀ òun ló jẹ́ n fẹ́ sọ díẹ̀ náà ni èèyàn ò lè sọ tán bó ṣe gbọ́ wípé àwọn ọmọ mi ti ní fisa Amẹ́ríkà ó wá lọ bẹ̀bẹ̀ wípé kan jọ kan bá wa parí ìjà ọjọ́ tí wọ́n bá parí ìjà yẹn ọjọ́ yẹn náà ló sọ pé ń gbọ́ àwọn ọmọ rẹ ti ní fisa US mo ní bẹ́ẹ̀ ni jọ́ kejì jọ́ yẹn òun ló wá sí ilé mi tó gba fisa mi àti tàwọn ọmọ mi tó mú un lọ sí American Embassy wọ́n dẹ̀ sọ fún yín pé are you the owner of this are you are the husband of this woman ó ní yes are you the owner of these children ó ní bẹ́ẹ̀ ni bó ṣe sọ bẹ́ẹ̀ tán wọ́n dẹ̀ ní kó má wọrí wọ́n dẹ̀ gba passport lọ́wọ́ ẹ̀ wọ́n sì fi white paper lé lọ́wọ́ wọ́n ní because of this woman because àwọn mọ̀ àwọn sì mọ̀ mọ̀ iṣẹ́ tí ń ṣe wọ́n tún ṣàlàyé bẹ́ẹ̀ fún wọ́n dẹ̀ grant òun náà ní visa bọ́lọ́ ń fẹ́ àjọ lọ US yẹn pẹ̀lú àánú ọlọ́run nígbà tá a dé US ò ní mo rí i pé ó yọwọ́ in fact ní ọjọ́ tá à ń bọ̀ ní US èyí tó ṣe ní US pọ̀ ní bíbà tọ́ra dé US pẹ̀lú oyún ọmọ nínú ọmọ tí mo bí kàn fún àtàwọn ọmọ méjèèjì tá a kó dání ó fi mí ilẹ̀ tí ń ṣe nǹkan míì nílùú òyìnbó gbogbo mùsùlùmí US yẹn àwọn ni wọ́n ràn mí lọ́wọ́ tí wọ́n ṣe dáadáa pẹ̀lú mi ọjọ́ tá à ń bọ̀ láti US ní tí mo kọ́ rí ni pé mọ́tò tó gbé wa lọ sí airport òun náà ló wá padà gbé wa propeller ọkọ̀ yẹn wá já ibẹ̀ ni mo ti rí another colour of bàbá àwọn ọmọ mi tó ní hey ọlọ́mọdé wọn gba kú oníkúkú o ikú wọn ti ní kó wọn mọ̀ bá rí o hey sóhun ò ní kú báyìí mo wá pè mú níta ló fẹ́ kú àwọn èèyàn tí wọ́n láago kan òru àwọn èèyàn náà wá ń bí léèrè pé alájà alájì ta lẹ́ni tó fẹ́ kú ọlọ́run ti là yín propeller ti ó ti ó ti dúró kí ló dé tá ẹ fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ṣàfi wálẹ̀ láago kan òru èmi dráìvà àtàwọn ọmọ àtọyún nínú àwọn onítọ́yìn vehicle láago kan òru àwọn ni wọ́n assist wa ọ̀kan nìyẹn ọjọ́ tó wà lọ kẹ́yìn lẹ́yìn ìgbà tó gba owó tí yóò fi wọ plane lọ́wọ́ mi tán tó gba owó tí yóò ṣẹ̀ dání ọ̀rẹ́ rẹ̀ kan ló tẹ̀lé mi lọ hajj láwìn ìyẹn wá transfer owó sí àkáǹtì ẹ̀ ó wá bí mi mo ní kó má wọ̀rí lẹ́yìn ìgbà tó gbà tán lọ́wọ́ ní òun ti dán pẹ̀lú mi ó ní ṣùgbọ́n bóun ṣe dán pẹ̀lú ẹ̀ wọ́n bí ẹ dá kó lọ́kọ mi mo ní màá lọ́kọ mi àwọn àgbàlagbà wọ́n ní mọ̀sùmọ́ mi mọ̀sùmọ́ ìyáálé mi ara ẹni là á fọwọ́ mú ọjọ́ yẹn ló wá sọ fún mi pé kàfílà òun pa ẹ́ sọ̀run òkú òun á make sure wípé òun ọ̀pọ̀ sáyé débi pé ẹ̀yìn kankan ò ní gbúrò ọ̀rọ̀ láyé mi ì ká sóòótọ́ nítorí pé mo wò pé tí ọba tiẹ̀ nífẹ̀ẹ́ mi yóò ro tàwọn ọmọ tí mo bí fún mi mọ̀ pé yóò padà ṣe aburú bẹ́ẹ̀ gbogbo yín náà lẹ́jẹ̀ rí ní ọjọ́ tó lọ ọ̀dọ̀ ẹ̀yìn ọ̀dọ̀ ẹ̀yìn ọkùnrin kan ní Èkó tí wọ́n ń pè ní Ali Dawa ẹ rí bó ṣe ṣe ìbàjẹ́ tó ìbàjẹ́ yẹn náà ni ò kúrò n tó jẹ́ ń sọ yìí ni pé gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá lọ́pọ̀túnìtì ìmọ̀ ẹ obìnrin tọ́lọ́run ni kò ní ọlá àbò ní ipò àbò ní owó tọ́lọ̀ ń wá rọ̀ fún yín ẹ bẹ̀rù ọlọ́run pẹ̀lú mọ̀ amọ́lẹ̀yìn àti wọn ẹ bẹ̀rù ọlọ́run àwọn ọmọ tí ẹ̀ ń bà lórúkọ jẹ́ yìí fíza àwọn ni sàràfà fi bọ́ ló fi wà níbi tó wà o fíza àwọn ọmọ rẹ̀ òun ló fi di ara Canada nítorí pàṣàìlọ́m ló bá wọlé láti US wọnú Canada eléyìí gbogbo ẹ̀ pátá lẹ́yìn náà mo dẹ̀ ń try láti sọ ọmọ rẹ̀ tí mo kọ́kọ́ bí fún un ìbejì ni mo bí fún ìkejì tó dúró ìyẹn ló wá bá mi pé mọ́mì mi lórí fóònù ẹ máa fà Saheed Shittu wọ́n mọ̀ sọ pé ẹ lọ ṣe aṣẹ́wó wọ́n mọ̀ ní ẹ lọ ṣe àgbèrè lẹ́yìn náà wọ́n lẹ rà wá ní ẹjọ́ kí ni ìtumọ̀ rẹ̀ fàyímọ̀ ló béèrè bẹ́ẹ̀ ṣe mọ̀ kó ti lágbára ni ìyẹn ogún ọdún wọn ni àmọ́ ìjó ni lọ́wọ́ tá a bá sọ̀rọ̀ ta ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ nìkan ni àbí ẹ má wọrí ẹjí ó tán ọ̀rọ̀ tó bá ti lè wà láfẹ́fẹ́ yóò mọ rìfísìtì rẹ̀ ó dàbí ọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu anha ẹ wo àwọn tí wọ́n parọ́ mọ́ ìyàwó Aisha kó ṣe zìnà ọ̀rọ̀ zìnà ìyàwó Aisha kò tán dọ̀la àwọn ṣíyà ò sì yé parọ́ rẹ̀ mọ́ ìyàwó dọ̀la sẹ́ẹ̀mọ̀ pé kò sí social media nígbà yẹn tó ń ti bẹ́ẹ̀ wọ́n ń saburú yẹn bí ìbá sọ lọ́n fọ ìyá wa mọ́ lẹ́yìn oṣù pa mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà òní àyà alukur'an tó sọ̀kalẹ̀ tọ́lọ́hún tó fọ ìyàwó Sayyidati Aisha mọ́ anabi Muhammad lòun ọ̀fẹ́ rí kẹ́lẹ́ bá àmọ́ bí ìdájọ́ zina bó ṣe burú tó bàbá rẹ̀ lòun ọ̀fẹ́ rí àwọn kèfèrí Mẹ́kà làwọn ọ̀fẹ́ rí àwọn múmi ní ibẹ̀ làwọn ọ̀fẹ́ rí kó tó di pé ìkan nínú àwọn orogún rẹ̀ nìkan òun ló ní ìyáálé òun ò lè ṣe zina kó tó di pọ́lọ́ wa mọ̀ọ́mọ̀ gbèjà ìyàwó Aisha nítorí ìdí náà alukur'ani ó sì ti sọ̀kalẹ̀ tán n tá a lè ṣe lẹ́rìí nísìn o ní àwọn tí wọ́n bá jí àwọn amòfin àwọn amòfin nílùú gbogbo ẹ̀yin amòfin ẹ gbà wá ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ẹ bá wa rọ Saheed Shittu kó wálé ẹjọ́ ẹ dákun nítorí ọlọ́run àtúmọ̀ọ́mọ̀ sọ ni gbogbo àwọn areas tó lè rò pé òun lè sá sí gbogbo bẹ́ẹ̀ ló ti dé èmi náà ti dúró ọlọ́run bùn alẹ́ mi àjọ tátán ni kò sí nǹkan kan àtijọ́ wa olúwa ọba àlékè ọlá ló ṣe mí lákin àdábà ní rọ̀bí fàásánà tààdí ìbàdàn ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam torí ìdí náà on the fifteen tí wọ́n sọ fún wa yẹn àmọ́ àtúwà ní agbára ọlọ́run kọlọ́n kó jọ kó mọ̀ padà lẹ́yìn wa a kí gbogbo àwọn lawyers on the thirteen on the thirteen lágbára ọlọ́run ah. òun náà ni wọ́n ní ká wá bó ṣe rí nìyẹn ọlọ́run kó bá wa sẹ́yìn lẹ́sàn rí ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ yìí ẹni tó bá lóye gọ́ọ̀mẹ̀ntì ẹlòmíì ẹ ti rí i pé alhamdulillah àwọn lọ́pọ̀lọpọ̀ ń bíbà yìí mo kí n kúrire mo kódà láì tí ì rí ìdájọ́ nílé ẹjọ́ ọlọ́run òdodo ẹ bá wa share program yìí kó go viral gan-an kó jẹ́ pé gbogbo ibi tí ìbàjẹ́ yìí tó dé afẹ́kẹ́ àtúnṣe ó débẹ̀ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ ládá alihamudulilayi alájà ọlọ́run sàyìn lẹ́sà o ọlọ́run sàyìn lẹ́sà ọlọ́run ní balaga wàláì. ó béèrè lọ́wọ́ lọ́ọ̀yà ẹ̀ pé sẹ́ẹ̀sì o sì rántí pálọ̀ padà. ẹni tí wọ́n ló rẹ̀ yìí rírẹ̀ rírẹ̀ jojúmọ́ ìṣá àjú àkọlé léyè pé ní kàlámù láì fi àfọ̀hámi náà. ọlọ́run mẹ́jọ ara rẹ o àṣẹ ọlọ́run yìí sì jábá ọlọ́run àwọn ọmọ mm-hmm. ẹ̀dẹ́ ènìyàn ní ti máa ń wà ní ìsìn bí náà tí ìjà bá wá dé mm-hmm. bí Saheed bá wá fall sick. ọmọ líle pọ̀ ní kóòtù lónìí tí àwọn tí ó bí wọ́n ń sáná wàràwàrà kódà èmi gan ti kọ́ọ̀lù àwọn pólíìsì láti wá sí ibi báyìí torí táwa náà bá ń lọlé ah. ìsọ ọlọ́run náà lágbára jù hmm. àmọ́ ní tọ́lọ́run bá ń sọ ìwọ náà máa ṣe kíni èmi yóò gẹ́tù kọ́là àwọn ni àwọn ni wọ́n ní aburú wọn torí pọ́lọ̀ náà mọ̀ pé eh. tọ̀gùt ni wọ́n ó mọ̀ pé fásik ni wọ́n eh, ìnáwó mi náà fásikù ọlọ́run kó jọ kó fún wọn náà sí ìjà aburú ọlọ́run nàbí wa Muhammad. adúpẹ́ fún yín gan adúpẹ́ fún yín gan pẹ̀lú ògo ọlọ́run update wa lérí kéèsì méjì ló wáyé ti alájà wa Kàfílà Kaola òun ni agbọ́ yìí pẹ̀lú ògo ọlọ́run Ìlọrin fasos Saheed Shittu méjèèjì ló wáyé méjèèjì ló wáyé lẹ́nu pẹ̀lú ògbó ọlọ́run àlùbáríkà ti fi náà bẹ́ẹ̀ bíbá pé ẹ̀yin náà ní béèrè kan sí méjì. alájà ẹ dáhùn gẹ́gẹ́ bí tẹ̀sí kan síwájú náà wípé ó withdraw kéèsì kan lẹ́nu. bẹ́ẹ̀ ni sẹ́yìn. àwọn èèyàn rí pé Saheed tó gbé alájà Kaola lọ kóòtù òun náà wà ní kóòtù o n ta fẹ́ nìyẹn. gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́hún fi ràn yín. Ah, ah, tẹ̀sí sọ nínú ìbéèrè sísá ìṣubá yọjú tó bá tọrọ àforíjì tó sì fẹnu kó bilayi lazim olúwa alikamalu lila ọlọ́run ọba àlekè ọlá kí ló dé ṣe bá ń sẹ lọ́hùn tó lọ́run ọba àlekè ọlá ah, ah. tí téèyàn bá ṣe tí ò dáa àwọn míì wà tí wọ́n jọ ṣèbàjẹ́ yẹn tí wọ́n ti bẹ̀bẹ̀ náà tó bá tó bá yí pé ó kó jẹ́ ebi tó kọ́ sí eléyìí ni pé bàbá olóríire Sheikh Labib Lagbaji àwọn ni wọ́n bá bẹ̀bẹ̀ wọ́n ní yóò ṣe ten episode about eighteen episodes ni Saheed fi bà mí lórúkọ jẹ́. ẹnìkan béèrè question bí báyìí. naam ìbéèrè yẹn sì wà very important. naam mi sábà dáhùn àwọn tó wà ní comment. naam àwọn èyí tí n bá rí tó mú ọpọlọ dání ó lè jẹ́ pé eh, kì í tanràn lẹ́ni ẹ fi béèrè. naam. ó ní kí ló dé ó ní wá ìtẹ́yìn náà fi gba owó lọ́wọ́ ẹ̀. mi ì gba owó lọ́wọ́ ẹ̀. Masha Allah. ó pè mí sí àsìkò tí mò ń ra oúnjẹ àwọn ọmọ lọ́wọ́ ni mo ní àwọn ọmọ òrukàn tó pọ̀ ẹ jẹun ṣe rí ní àsìkò blackmail yẹn ní àsìkò tó ń bà mí lórúkọ jẹ́ yẹn nígbà yẹn àwọn student tí mo nínú school wọ́n dín díẹ̀ ní five hundred ìgbà Saidi bẹ̀rẹ̀ blackmailing àwọn èèyàn kó ọmọ gan ọmọ wa kú forty eh? yàtọ̀ sí àwọn ọmọ òrukàn tí wọ́n ń bẹ lọ́dọ̀ mi hmm. mo wá pe àwọn staff mi mo lẹ́yìn staff mi ẹ má ẹ má lọ ẹ jókòó tì mí tó bá jẹ́ ọmọ kọ̀ọ̀kan ló kù ní kíláàsì kọ̀ọ̀kan ẹ máa bá mi kọ́ wọn ẹ dà wọ́n pọ̀ máwọn ọmọ òrukàn yìí ọmọ òrukàn yẹn náà pọ̀ mo ní ẹ bá mi dà wọ́n pọ̀ mọ́ ẹ má wọ̀rì mo wá mú àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin mo ti wá búùkù ten million ní gbogbo táàmù ipe yín máa san fowó wọn nínú ẹ̀ láti ránjẹ inú ẹ̀ máa sanwó staff inú ẹ̀ wọ́n maintain inú school premises inú hostel ìyẹn bẹ́ẹ̀ ni mo ṣe ń maintain ẹ̀ kó tó di pé Ọlọ́run bá mi sa àwọn ọmọ jọ padà ìgbà tó wá bẹ̀bẹ̀ pé kí n má bínú tí Sheikh Labeeb ní kí n má wọ̀rì yóò ṣe ten episode láti lè fi bẹ̀rẹ̀ ẹ kọ́ntínú láti bẹ̀rẹ̀ mọ́ gbàgbé ó ṣe déédéé ọ̀rọ̀ tẹ́nìkan ń sọ lọ́wọ́ pé ṣe bí ó ti bẹ̀bẹ̀ ṣe ti gbọ́ o ẹ̀yin tẹ́ni ṣe bó ti bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ òun náà ni wọ́n sọ yìí pé ó ṣàdéhùn pé òun ó ṣe ten episode of video. Sheikh Labib náà sọ bẹ́ẹ̀ fún mi. èsínú. wọ́n ní ẹ̀lú alájà Kaola ní táwọn fẹ́ bẹ̀yìn sí i Saheed Shittu ó ṣe ten episode láti máa debunk gbogbo ìbálòkọjẹ́ tó ṣe fún yín torí ọlọ́run ẹ bá mi yọ́nú sí i mo ní òburú mo ní mò ń retí ẹ̀ Saheed ó wá bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan kò péré báyìí Di next thing ti o ma so ni pe ohun o paro ri afi to won se wa ri jo to nje gbogbo awon omo wa lodo mi atan mo ati gbogbo amo olorire ti mo nto ati wa ra nje awon npe a onje 3 million 5 la fera ati wa ra oni 3 million o wa pe o wa ni a kilo di odo yin mo ho mo ni be ni ara nje lowo ni oni onje mo ni be ni mo la máa ń tó pọ̀ gan mo ló ń three million five ní afẹ́ra a dẹ̀ ti ṣe three million ah ó ní ẹjẹ́ mi náà ṣe five hundred tó kù mo wá ní hold on kó jẹ́ kàn mọ́ kí ó ní mọ́jà mọ́ kí òun àwọn ọmọ náà ni wọ́n sọ fún mi kálájà mùdírà wàláyé àwọn orí oore ṣáìdì sóore ẹ rí aburú tí ó ṣe hmm. ẹ méjì àgbà owó yìí ìkànnì wọn náà ní ṣèbí sàárà lè fẹ́ ṣe ẹ jẹ́ àgbà mùsùlùmí ni wá owó yẹn ló ní mọ̀ bẹ́ẹ̀ ń sí ó ní mọ̀lẹ́bí ń pa mí. ṣé ìbá ṣé ìrí yìí gan jẹ ó tẹ. ó ní mọ̀lẹ́bí Saidi kí Saidi ó ní mọ̀lẹ́bí ń pa mí bóyá lọ́mọ tọ́lọ́ ń sà fún mi láyé bóyá lọ́mọ tọ́lọ́ ń kójọ fún mi láyé tí èsì ọ̀nà ti haram lọ́nà ti halala ń tọ́ yíbà. Masha Allah, Masha Allah, Masha Allah. Ah so alhamdulilah bó ṣe rí nìyẹn ah, o mo fẹ́ ya ọ̀dọ̀ kọ́mẹ̀ntì kan láti correct ẹni tí ó wá ń bú Sheikh Labib Lagbaji níbí báyìí ah, mo fi ọlọ́run ọba bẹ ẹni tí ń bú Sheikh Labib níbí yìí mi ò lè faramọ́ kó bú Sheikh Labib nídìí ni wípé nígbà tí ọ̀rọ̀ Saheed Shittu ń ṣẹlẹ̀ Sheikh Labib Lagbaji wà nínú ẹni tó bá Saheed Shittu ní settlement pé kò síjà mọ́ àwọn míín náà tí ì dárúkọ wọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but láti ìgbà tí Sheikh Labib àti Saheed Shittu ti parí ìjà Sheikh Labib Buhari fídíò kan tí wọ́n fi lọ sọ́dọ̀ rẹ̀ tí wọ́n wá fi ń ṣe fọ́rífọ́rí fáwọn tí ò bá parí ìjà. aláníyàn ni Sheikh Labib. ẹlẹ́ẹ̀kejì ni wípé ah. Sheikh Labib wá ta ko kínní kan nínú gbèsè tó gbò lọ́rin gbé wọ́n yà sí ni wọ́n tẹ̀lé àdìsá níbi pé man kana yu'min billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut ẹ̀rí pẹ́ àárín pé á ah, ìlú mi ò gbọ́dọ̀ bàjẹ́ ìsì fẹ́ ṣe ọ̀rẹ́ mi àárín ibi tí wọ́n dúnú ó better than what other people are doing so ti yé báwọn ẹ má jẹ́ ká da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tábà tó ní ká mú yẹn bíwà pa tún wá ọ̀tá kún ọ̀tá yé bíwà pa tún wá ọ̀tá kún ọ̀tá ni ẹ̀ ní káwọn yẹn náà ṣe nu àní wọ́n má bàa ṣe. ẹni ó bá lóye òní torí ẹ̀jẹ̀ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ wà á ronú àwọn tó bí ọ wà á ronú ibi tó ti ké wà á ronú tó jẹ́ èèyàn fún ẹ. ẹ má sọ pé kí n má sọ báyẹn mọ́ wípé kí n mọ n ti bá mọ̀ so ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ mi ní nǹkan tí màá ṣe tẹ bá fẹ́ advice ni ẹ pè mí lábẹ́lẹ̀ ẹ filẹ̀ jẹ́ káwọn èèyàn rí kọ́mẹ́ǹtì yẹn ẹ jẹ́ kí kí n sọ opinion mi ẹni tí ò bá ṣẹ̀ wá lánàá a sì tún jọ wà pẹ̀lú ṣé làbíbù ni ọ̀rọ̀ tá a sì jọ ń sọ òjò bí gbà wípé wọn ò fẹ́ kí Ìlọrin ó ní success so ti yé báwọn nígbà tẹ bá wá sí ìgbà yìí tẹ bá wá ń sọ̀rọ̀ wọn tẹ́mi wá dákẹ́ ìwà mùnáfìkì nù ìwà ìjàmbá ẹni nù ká tó lè sọ̀rọ̀ nípa àwọn pé wọ́n ṣe tí ò dá ẹ jẹ́ káwọn náà yọjú báwọn sọ̀pọ̀tì ẹni yìí ká wá rì àwọn jáde bọ́lọ̀ ń ṣe ṣe gbogbo àlọ́rin ní tó bá ti ṣe à sọ ti yé báwọn. ẹni ọlọ́run fún làákàyè tó lóye tó ní mímọ̀ tó nípìn tó lọ́dọ̀ tó jẹ́yàn tó mọrírì àwọn tó bíi ọmọ ìpìlẹ̀ ní Sheikh Labib ọmọ àwọn àgbàlagbà ní Sheikh Labib kèsì ìsáfà kékeré àfà àgbáyé ni àfà àgbáyé ni kèsì ìsẹmùnáfìkì kò tẹ̀ torí tí ó jẹ́ kó ba gbogbo ti jíjẹ́jẹ́ kì í ṣe bẹ́ẹ̀ kì í sì sáfà social media social media bà nínú ìjẹni ọlọ́run ni ó bà nínú ìgbìyànjú ni ó bà nínú kọmọníkẹ́wù ni so kíkálukú ó bẹ̀rù ọlọ́run. nídìílé yìí ẹ jẹ́ kí a fi àsìkò yìí dágbére fúnra wa fún dédé àsìkò yìí ná kí ọlọ́run dákun àfàsàkámà please ẹ jẹ́ kí Islam fọkànbalẹ̀ ọlọ́run ní kẹ́ ẹ bẹ̀ sílẹ̀ yàn ọlọ́run ni kẹbẹ̀ kì í ṣe mí kọ́ ní islam islam ò tiẹ̀ ní káyà sókè kẹ́kọ̀ọ́ ò tiẹ̀ ṣe islam kẹ́kọ̀ọ́ ò ṣe islam kẹ́kọ̀ọ́ ò ṣe islam àwọn so n tí ó mú islam nífọ̀kànbalẹ̀ náà ní táwa ń ṣe yìí ká eradicate ti ń jẹ́ ìwà àbàjẹ́ so ti yé báwọn alhamdulilayi a máa fàṣukò yìí dágbére kéèsì ẹlẹ́ẹ̀kejì tí tí a ṣe lé ní ti Ògo Ìlọrin fa Saheed Shittu pẹ̀lú gọ́lọ̀n ẹ̀ máa gbọ́ update nípa rẹ̀ لايك ويا ابي لالي ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته